والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى وزكاة العين والحرث والماشية فريضة ونكاية زكاة تَوَّ fẹ́ni tọ́lọ́wọ́n bá bá fún lówó ọ̀ràn àyàn ni o gbogbo ẹni tọ́lọ́wọ́n bá fún lówó lówó yìí sì pọ̀ tó di wọn téèyàn ní téèyàn fi yọ zakat eléyìí ti ṣe ogún dinar tàbí ohun tó ṣe déédéé pẹ̀lú rẹ̀ nínú owó tá a ná sí àbí ọgọ́rùn-ún méjì dirham àbí tó ṣe dọ́gba pẹ̀lú ẹ̀ nínú owó tá a ná láyè sí téèyàn bá nírú owó báyìí eléyìí tó ti ètò kéré jù èèyàn nírú rẹ̀ àbí ètò jù bẹ́ẹ̀ lọ ọ̀ràn èèyàn ni lórí èèyàn pé kéèyàn yọ zakat zakat yíyọ nínú owó gẹ́gẹ́ bá láyè ti ṣe síwájú ó ń bùkátà wípé. Si kí ọdún yípo lórí owó yìí kọ́ máa lé sí i kọ́ máa ṣe dín sí òdiwọ̀n tó kéré jù bó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé owó yìí pé ọdún lọ́wọ́ èèyàn nígbà tó bá kádùn téèyàn sì ti torí pé òun fẹ́ yọ zakat má náwó má tí ó ti torí pé òun fẹ́ yọ zakat kọ́ má jẹun sínú má tọdún kan bá pé yọ yọ ìdá kan nínú ogójì tó níyàn yóò yọ ní zaka wàyí o ọlọ́run ti ṣàlàyé àwọn tá a láàfún ní zakat àwọn náà la sì gbọ́dọ̀ fi lé lọ́wọ́ tí zakat yóò fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo ẹni tí ọlọ́run bá bùkún tó lówó pé kó yọ zakat yìí kò sì sínú téèyàn yọ téèyàn máa ṣèrègùn ta ló fẹ́ ṣèrègùn sí i ọlọ́wọ́n bá ló ní kọ́ yọ ó sì ti yọ tí ẹnì kan máa bẹ́ lọ́n pé kọ́ lọ́wọ́n tẹ́wọ́ gbà eléyìí jẹ́ azaka azaka ti orígun kan ní nínú orígun ẹ̀sìn Islam eléyìí tó ṣe pé àtòun àtàwọn orígun yòókù ni wọ́n sì jọ jẹ́ òpómúlérò fẹ́sìn Islam a kì í sọ pé mi ò gbà pé ń bẹ nínú ẹ̀sìn Islam kéèyàn ṣẹ́kù mùsùlùmí pé òun ọ̀gbà pé zakati yíyọ ń bẹ nínú ẹ̀sìn Islam ẹni tó bá sọ bẹ́ẹ̀ kò ní ṣẹ́kù mùsùlùmí mọ́ ǹjẹ́ sí gbogbo àwọn ẹni tọ́lọ̀ ń bùkún ní wá tọ́lọ̀ ń bùkún ní yọ zakat yìí ẹni tí sì ń yọ ṣé ń tọ́ yẹ kọ́ yọ ló ń yọ ẹni tó sì yọ ń tọ́ yẹ kọ́ yọ ṣé àwọn ẹni tọ́ yẹ kó fún ló ń fún tó gbogbo eléyìí nǹkan abéèrè ni tọ́lọ́wọ́n bó bí kálukú nínú ẹni tí zakat tó wọnú dúkìá rẹ̀ tó bá di lọ́la alkiyama ìbéèrè retí èrètí oníkálukú kí àwa náà ti wá pèsè dáhùn sílẹ̀ de ìbéèrè yìí kìí ṣe ìbéèrè tó pamọ́ ṣùgbọ́n ká ti pèsè dáhùn sílẹ̀ de. ọ̀dájú igi tí oníwà zakat tẹ́lẹ̀yìn bá yọ tiẹ̀ náà àwọn aláìní ó dínkù jọjọ láwùjọ àwọn mùsùlùmí tí wọ́n bá tiẹ̀ tán wọ́n á dínkù jọjọ tí wọ́n bá tán ṣùgbọ́n gbà tó ṣe pé oníkálukú lọ mójú owó oníkálukú ni ọ̀fẹ́ yọ sẹ́kẹ́ ẹ wo bí oṣù ti ṣe pọ̀ láwùjọ pàápàá jùlọ ní sáfù àwa mùsùlùmí nígbà tó ṣe pé ọ̀pọ̀ àìmọye olówó ní ń bẹ láàrin àwọn mùsùlùmí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kì í yọ zaka ẹlòmíì ò ti rántí rí kò yọ zaka sàárà lásán lẹlòmíì máa ń ṣe ó máa fi ń yọnu láàánì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lérò pé táwọn bá ti yọ àyọyọnu lára kò sí wàhálà fáwọn lọ́dọ̀ ọlọ torí délé ọ̀dọ̀ wa o kálukó de ṣòkòtò kó lé o zakati wọnú dúkìá rẹ̀ gbọ́dọ̀ yọ o eléyìí jẹjọ owó wọlhọr bẹ́ẹ̀ náà irúgbìn ẹnikẹ́ni tí ó bá jẹ́ àgbẹ̀ tọlọmọba ní kí èrè oko rẹ̀ ọ jáde. tẹ́ǹtì èrè oko mú jáde fún bá pọ̀ èyí tó kéré jù nínú òdiwọ̀n téyìn ó ní téyìn ó fi di pé yọ zakat nǹkan ọ̀gbìn tọ́lọ̀mbá ní nírú ẹ̀ kó náà gbọ́dọ̀ yọ ẹni tó gbé oúnjẹ wúrú bí ìrẹsì bí àgbàdo bíi alikama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí èrè oko rẹ̀ tọ́wọ́ tó khamsatu awsuq tó tó wíṣíkù márùn wíṣíkù márùn ọjà sí ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì múdù ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì múdù tẹ́lẹ̀ òkú bá pọ̀ tó bẹ́ẹ̀ zakat ti wọnú àǹfààní oko àgbẹ̀ múdù kan ó ná lẹ̀kùn ọwọ́ méjèèjì ọwọ́ tí ò tóbi jù tí ó sì kéré jọjọ lọ́wọ́ tá a tẹ́ pẹrẹsẹ nígbà tá a dáńjẹ sínú ẹ̀ láti fi sòsùn wà tá a sì fún pọ̀ irú ọwọ́ ọ̀hún oúnjẹ tẹ bá dà sínú rẹ̀ ń gbà ọ̀hún òní wọ́n ń pè ní mud àyè nàbí sallallahu alayhi wa sallam ìyẹn mudu anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam. tá a bá ní àǹfààní oko mudu ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì tó bá kọ́ àgbàdo ní ta wọ́n wọ́n wọ́n wọ́n tó tó ẹgbẹ̀rún kan múdù àtọgọ́rùn méjì múdù zakati ti wọnú rẹ̀ tó bá ju bẹ́ẹ̀ lọ zakati wọ bẹ́ẹ̀ eléyìí jẹ́ èyí tó kéré jù nínú téèyàn òní tó fi yọ zakati nǹkan ọ̀gbìn wáyé o téèyàn fi mà pé sẹ́ńtì mo nípò tó bẹ́ẹ̀ pẹ̀sẹ̀ dìgbà tẹ́ bá tó ká àgbàdo tẹ́ wọ́ kúrò lára kùkú rẹ o. rárá o yọọ mọ abẹ ní ntẹ tí kà iná ni àwọn ẹni tó lóye tó nímọ̀ nípa bá a ṣe pé bùbù ní àwọn apé bùbù rẹ̀ ilẹ̀ mélòó lẹ gbin kò sí ó lè ní éka mẹ́wàá ni eka mẹ́wàá ni yóò fojú wo báwo ni ebè tẹ ẹ kọ sísáfù kọ̀ọ̀kan ti ṣe gùn tó yóò ti fojú wo pé tó bá gùn tó bẹ́ẹ̀ a jẹ́ pé iye àgbàdo tá a lè gbìn tí ó wù sísáfù kan yóò tó báyìí iye ọmọ tágbàdo sì mú jáde lè tó báyìí tó bá wù báyìí láti bí títí de takí ó lè sọ pé gbogbo ẹ yóò tó bíi múdù ẹgbẹ̀rún mẹ́wàá so ṣùgbọ́n ìgbà tí wọ́n sọ pé ó pè múdu ẹgbẹ̀rún mẹ́wàá nínú ṣẹ̀ríà à ń fẹ́ kó dín ìdá kan nínú mẹ́ta kù kó dín ìdá kan nínú mẹ́ta tí nǹkan ọ̀gbìn yẹn le tó kó dín kù nítorí kó tó di wípé àǹfààní oko yẹn ọ̀jẹ̀ kíká ẹyẹ ọ̀jẹ̀ ń bẹ ẹranko lè wọnú oko yẹn kó nà ọ̀jẹ̀ ń bẹ èèyàn lè gba abẹ kọjá kó dí wọn ní nǹkan oko mú so gbogbo àyè lẹ́yìn àti filẹ̀ kìí ṣe pé gbogbo ń tá a rò pé àǹfààní oko lè mú jáde láàsì rárá àsì àwọn ayé ọ̀dà kan nu mẹ́ta lẹ̀ ìjọba wa kù ńlá wa pe àǹfààní oko rẹ̀ inú rẹ̀ ni ó ti yọ azakat eléyìí túmọ̀ sí pé ìwọ tó ń gbin su àbí ìwọ tó ń gbin ẹ̀gẹ́ ó ní yọ zakatu nù su o ó sì ní yọ zakatu nù ẹ̀gẹ́ àgbẹ̀ onítùmátì kò ní yọ zakatu nù tòmátò rẹ̀ tó ń gbin o àbálá àlùbọ́sà àbẹ́lẹ́fọ̀ eléwédú onítàtàsé kò ní yọ zakatu nù eléyẹn ṣùgbọ́n owó tó bá pa lẹ́yìn ìgbà tó ta su tẹ̀gẹ́ lẹ́yìn ìgbà tó ta lùbọ́sà ta tòmátì owó tó bá pa yẹn oní ọ̀yọ́ zakati rẹ̀ zakati owó ló wọ́n yọ kìí ṣe zakati ntògbìn báwo alẹ́ni tó gbìn rèké kò ní yọ zakati rèké o eléyìí jẹ́ báwọn àmọ́ owó tó bá pa ìlà wàá wò pẹ̀lú owó tó ti ní tẹ́lẹ̀ tó bá sì ké máa ti yọ zakati owó ó sì ti ní déètì tí máa yọ zakati torí déètì àkọ́kọ́ tó kọ́kọ́ lówó nu sẹ̀ríà owó tó tó ní téèyàn máa fi yọ zakati wàá kọ́lẹ̀ òjò yọ tí déètì bá ti wá dé lọ́dọọdún déètì Islam lọ́kọ̀ o kì ṣe January February o tí déètì yẹn bá ti wá dé lọ́dọọdún wàá wá wo èlò lọ́wọ́ lọ́wọ́ rẹ nísìn èlò lọ́jà tó ní èlò ló lè jẹ́ wàá sí mọ́wó tó ní tó bá tó nítorí yẹn fi yọ zakat wàá yọ̀dá kan ní ogójì tí ó bá tó ajẹ́pọ̀ olówó lọ́dún yìí nù bẹ́ẹ̀ lẹni tí ń gbin táyì yọ zakat nù tiẹ̀ zakat owó ló wọ́n máa yọ kọ́ra pé ẹ̀yà tó bá gbin su tíṣu bá jọwọ́ kan àyíkú mẹ́wàá lẹ́yìn ọ̀nbẹ̀ tó bá jọwọ́ mẹ́wàá ńkọ́ àyíkú ọgọ́rùn-ún lẹ́yìn ọ̀nbẹ̀ ọwọ́ kan gbogbo eléyìí sọkúsọ ni o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nu ṣẹ̀ríà Islam o tó àyíkú wọn yọ zakati oṣù ni wọn yọ zakati ẹ̀gẹ́ ni wọn yọ zakati ànàmá àbí wọn yọ zakati kókò kí ni wọn ti ṣe lẹ́yìn ọjọ́ wọlé kí ó kọ́ wa kọ́ kí ó tó ń tan ara rẹ jẹ irọ́ lásán eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ yẹn so owó tó bá pa mbẹ́ o so ni wọ́n wá wọ́n fi kún owó tí wọ́n bá ní báwo ayọ̀ zakat owó fún eléyìí jẹ́ bá tọ́ àgbàdo ni wọ́n ń tà ìrẹsì ló ń tà wọ́kọ́ ló ń gbìn zakat owó lọ́yọ̀ kìí ṣe zakat rẹsì kìí ṣe zakat àgbàdo ẹni tí ó yọ zakat rẹsì àtàgbàdo níta ni àgbẹ̀ tó gbìn àgbẹ̀ tó gbìn yàtọ̀ sí wọ́n tó ń rà á dà ìwọ ń tiẹ̀ zakat oníkàràkátà ńlọ máa yọ zakat oníkàràkátà ẹ̀wẹ̀ bíi zakat owó náà ni ilé ìjẹba tán bẹ́ẹ̀ náà ni wàlmàṣíyà àwọn nǹkan ọ̀sìn gẹ́gẹ́ bí ràkúnmí gẹ́gẹ́ bí màálù gẹ́gẹ́ bí àgùtàn ọ̀ràn yẹn ní ká yọ zakati rẹ̀ o ọ̀ràn yẹn ní ká yọ zakati rẹ̀ ṣe eléyìí nàmbà túláàsì ni ìṣe nàmbà fẹ́ ògbẹ́jọba ti wá wàhálà ọgbọ́dọ̀ yọ zakati torí tí wọn bá ti kùnà láti yọ zakati lẹ́rọ̀ etí ó sọ ìwà náà ò ní lè fẹnu ròyìn tó bá dijọ́ gbẹ̀ndà alqiyama ẹni tó ní àwọn ẹranko yẹn tí zakati wọnú ẹ̀ tọkọ láti yọ zakati rẹ̀ yíyí lọ́lọ́wọ́n bó yí àwọn ẹranko yẹn padà tí wọ́n di ejò anabi sallallahu alayhi wa sallam ó ròyìn ejò náà ó pè ní shuja'an aqra' yóò jẹ ejò apari alḥafiz ibn hajar rahmatulahi alayhi wọ́n ní kí ló dé náà fi sọ pé jòyún apárí ni ó yá o apárí ni ó jẹ́ o wọ́n nídìí ni wípé oró ti pọ̀ jù lára rẹ̀ oróyìn ni ò ní jẹ́ kí irun ó wù lórí ẹ̀ so irun bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ yí àwọn màálù rẹ padà àwọn ràkúnmí rẹ padà tọkọ láti yọ zakat nínú ẹ̀ àwọn wa lọ́lọ́wọ́ máa fi fìyà jẹ ọ́ nínú náà jahannam nígbà tí ìyá ibà bu àyà tí ejò yìí tó wé mọ́ ọ́ láà tó fún ọ dáìn gbogbo wọ́n ti wá ní ìsìtọ́ kan fi àjò lúwa rẹ̀. ẹ ọdún mà ó sì yẹ kó ọdún mà ṣé mò ń lówó rẹ òní dúkìá rẹ ọrọ̀ tó kójọ nílé ayé òun ana maaluk ana kanzuk èmi lówó rẹ èmi lọ́rọ̀ rẹ tó tùjọ nílé ayé ẹ ké sí ọwọ́ nílé ayé tẹ níta ẹ yọ zakati rẹ wàhálà burúkú lẹ ń kójọ fúnra yín àwọn tó lówó ńkọ́. tó lówó àbí fàdákà ẹni tó ní náírà àbí kóbò tó kọ̀ láti yọ zakati nínú ẹ̀ ẹ efu ní ìró bànújẹ́ ẹ ní ìró ìyà tí ó jẹ olórí ibu rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam ọlọ́wọ́n bá mú kí owó yẹn yí padà yóò di àwọn ọlọ́wọ́n yí padà yóò di abọ́ yóò di ayọ́ gbóná kí láǹfààní e, ẹ fi wàhálà kojọ ẹ̀ ní kólọ́ kan àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí owó nìsín ọ̀rẹ́ wò lẹ́tún ní ma èyí gbogbo wọn náà lẹ́jọ́ ṣe gbọ́ngbọ́n síra yín owó yìí gbogbo èèyàn ayẹ̀ ní múlọ̀ kan àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ sì tún ti torí rẹ̀ tún jìyà ń gbà mí ẹ̀ múlọ̀ kan ẹni tó bá jẹ́ ọ̀ràn àyàn nínú dúkìá mùsùlùmí gbọ́dọ̀ yọ ọ torí pé ìyà ìyà kì í sọmọ ẹ̀yà ara ọ òṣìṣẹ́ nìkan torí rẹ pé tí ó máa àti jìyà fúnra rẹ̀ tí wọ́n bá ní àdúgbò yìí yóò fìyà jẹ ọ́ ó torí pé wọn ò yìí pé. Baba lẹ́yìn yóò fi àjẹ ọ wọn lọ dé àdúgbò pàápọ̀ dẹ òun tiẹ̀ pàápàá níbi tí wọ́n ti gbọ ọlọ́ngbọ́ báyẹn ó lè lọ kan ti rẹ sínú oògùn kan tí nà ọdọ ẹ̀kọ́ ọ̀nà tó pa so ẹ̀rú ó ti máa ká ọdẹ ọdẹ àdúgbò yín yóò fi ọ ẹ̀rú ọdún kí ní tí wọ́n bá sọ pé baálẹ̀ àdúgbò yín kọ́ òní ó fi àjẹ́ ọ́ sọmọ pé bí baálẹ̀ ṣe tóbi ju ọdẹ lọ ìyá baálẹ̀ tí ó jọ yóò ju ti ọdẹ lọ báwo wá ní tí wọ́n bá sọ pé báàlú yín òní ó fi àjẹ́ ọ́ à sọmọ pé ìyá ilé yẹn á tún peléke ju ti baálẹ̀ gan lọ báwo wá ní tí wọ́n bá sọ pé ọlọ́ọ̀ni ó fi àjẹ́ ọ́ ọkọjá gbogbo bá ń se ń pè ọlọ́run ọba ọlọ́run ọba ọba ńlá ni ọba tọ gbangban ìyá rẹ̀ náà sì tóbi tọba ńlá ọba tọ gbangban abìyá ńlá tọba fẹ́ sọ àwa kókòkò ìsínú ìyá ńlá tí ìbá kan ṣe pé èèyàn ò ní kú èèyàn ò ní kú nù jahannam ó yẹ ká pé ẹni bá sọ síbẹ̀ lójijì tó bá ti wọ bẹ́ẹ̀ náà ni ó rúru rárá tí ó rárá rúru tí ó pòórá ṣùgbọ́n la yamutu fiha wala yahya kò ní kú ń bẹ̀ kò sì ní sẹ́n ìyá ńlá ni kọ́lọ̀ wọn bọ́ dákun kọ́ má jẹ ọjẹ́ tiwa lórí ìdí eléyìí owó ilé ayé ẹ má wà má ẹjọ́ má wà lọ́wọ́ yín yóò rọrùn fún yín láti lè mú tọ́lọ́ ń ẹjọ́ wà lọ́wọ́ yín yóò rọrùn fún yín láti mú téèyàn náà kú ń àwọn èèyàn kan níwọ̀ lórí rẹ wọ́n lẹ́tọ̀ọ́ lórí rẹ kíkọ́ náwó lé wọn lórí mú kú ń lọ́nà fi jẹ́ pé tó bá ń lọ ọ̀rọ̀ rí òfúyẹ́ iye èèyàn tó lẹ́tọ̀ọ́ lórí tó fún wọn zakat a sì mọ̀ pé púpọ̀ nínú àwọn èèyàn wọ́n ń sin nǹkan ọ̀sìn àmọ́tẹ́ máa ń dọ́gbọ́n a pé ewúrẹ́ ó ìgbà tó bá tó pógójì ní zakato tó wọnú ẹ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn tewúrẹ́ rẹ̀ jẹ́ mọ́kàndínlógójì ọlọ́run bá ní kí ewúrẹ́ méjì òbí bímọ lẹ́ẹ̀kan wọ́n sì bí ìbejì ìbejì ẹ bá fi mẹ́rin tẹ ó di mélòó ó di mẹ́tàlélógójì lọ́ba mú márùn lọ fàtánù rẹ̀ pé ká tún padà ẹ̀yìn díẹ̀ ewúrẹ́ bá padà sí mélòó méjìdínlógójì ó rò pò ń dọ́gbọ́n fọlọ́ ó rò pò ń dọ́gbọ́n fọlọ́ sòyìn àjẹ gbogbo àti báyọ̀ kọ́ yọ zakat ó tún ti dín ìjọ wájú ń jọ ẹ̀yìn ní àdúrà ẹ̀yìn rẹ̀ náà ni òjì ayọ̀ tó ní dájú. àbí omi rẹ ti ń jó lórí omi ìwọ kọlu nílùú rẹ̀ ti ń bẹ lábẹ́ omi ọ̀daràn tó fẹ́ yọ zakat bẹ́ẹ̀ náà ni bàbá onímàálù ó ti gbọ́ ike màálù òǹkà tó kéré jù tá a fi yọ zakat lọ́gbọ̀n ọlọ́run sì ràn lọ́wọ́ ó bùkún kò sáhùn sí i ó ní kí màálù rẹ̀ ọmọ dàgbà ẹni tó bá ní nǹkan ọ̀sìn tí ń sìn kó lè pọ̀ oní ọ̀yọ́ zakatu kìí sẹ́yìn tẹ́ ń rà tẹ́ ń tà tẹ́ ń rà tẹ́ ń tà ẹni tí ń rà tí ń tà kò yàtọ̀ sẹ́ni tí ń ta búrẹ́dì àti mílíkì zakatu kí ló wọn máa yọ zakatu owó ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń sìn ẹ̀kọ́ màálù fún fúlàní pé kọ́ máa bá yín sìn ẹ̀yin bẹ́ẹ̀ ń gbòòrò kí ló dé ẹlẹ́yìn sìn kó lè pọ̀ ni aha eléyìn ẹlẹ́yọ̀ zakatu fún ọlọ́run á ràn yín lọ màálù wa pọ́gbọ̀n wọnụ wọnú màálù yín ẹyọ kan náà lẹ́yọ̀ fa ètò ti kádùn tọwọ́nú ọdún kejì ńlẹ́yọ̀ ẹ̀wọ̀n àwọn ah jazakumullahu khairan ṣé kò sí ọ̀nà àbáyọ kan ni ọ̀nà àbáyọ bíi báwo ike táwọn òfin yọ tẹ ká yọ tẹ kàn pé bí eré òun òkúkú máa ń pa màálù <laughs> kékeré lẹ́yìn mọ́ àbẹ ẹkọ ẹ mọ a màálù tẹni ayọ bíi eré a kìí sọ̀rọ̀ fifty thousand ìwọ ànìkíni Ọlọ́run tó fún ọ ní nǹkan ọgbọ̀n tó ní kọ ọyọ ẹyọ kan sẹyọ kan ti pọ̀ jù yọ mọ wa wọgbọn tó ẹ ṣé a lè yọ bí ewúrẹ́ ni a lè yọ a lè yọ bí ewúrẹ́ so ha ọdà ọdà ọdà mo máa ṣe rò sí ẹ̀ mọ̀ pọ̀ ẹ rò pé. ẹ rò lọ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ọmọ pọ́n àtọ́lọ́lá ọjọ́ dàpọ̀ subhanallah bẹ́ẹ̀ lẹ́ lómi ọ̀sọ̀dún kìíní yọ̀sọ̀dún kejì yọ̀sọ̀dún kẹta yọ̀sọ̀dún kẹrin títí máa lu file lọ́gọ́rùn kò yọ zakati kan fọlọ́ sẹ́dàkùn torí tọ́lọ̀ tọ́lọ̀ bá wa gbọ́ràn dé tọ́lọ̀ ń gbọ́ràn dé tí lu méjì méjì ń kú láì rí tí yọ máa ké káké jazakumullahu khairan ẹ lákòóso ṣáàdùn àkàn kí màá lọ ọmọ kù kó sí àdúrà tó wà ní kẹyọ zakat. tó àìmọye èèyàn tó ti ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ ń gbádùn wò lába wàláhì bí màá ló ṣe pọ̀ tó tí ń dùnnú bẹ́ẹ̀ ni ìbànújẹ́ rẹ̀ pọ̀. bó la ṣe lè máa dọ́gbọ́n fọlọ́n tó tọ́ da wa àwọn ò ti jẹ́ nǹkan kan ọlọ́run ló mú wa jẹ́ nǹkan kan àti ní nǹkan kan ọlọ́run ló fún wa lè ta ni ọlọ́run á ní ẹyọ díẹ̀ nú ẹ̀ sẹ́yìn ọ̀mọ̀ yìí pé ọgbọ́n tó dópin ń bẹ nínú pé kò ṣe ń tọ́lọ̀ ni kò ṣe ni torí pé tó o bá ṣe tọ́lọ̀ ní kò ṣe ìlọsíwájú gidigidi ní ọ̀bọ̀ wàláhì tàláhì ìlọsíwájú gidigidi ní ọ̀bọ̀ ibi táwọn ẹlẹgbẹ́ rẹ ti ń kábàámà tí ìrònú jẹ́ tí wọ́n ti ń dorí wọn kodò tí ìbànújẹ́ ń ṣe wọ́n tí wọ́n mọ bí tí àwọn ti ẹ̀ lé kẹsẹ̀ bọ̀ tí dùnú ti bá wọn wàá rí pé dùnú ní ọmọ jẹ́ tiẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nítorí pé ẹnìkan kì í ṣe tọ́lọ̀ ní kò ṣe kínú rẹ̀ ọmọ dùn àfi tí ìbá ṣe mú mi ni torí délé káyọ̀ zakat

sẹ́yìn kele kò sí lákọọ́lẹ̀ nbí kankan it was created it was fabricated nítorí pé àwọn fẹ́ tara bẹ́ẹ̀ máa gbowó jẹun wọ́n sì sọ pé ọ̀gbọ́dọ̀ wádìí ibi táwọn ọmọ náwó ń sí máa bá jẹ́ owó olúwa ni ó sì gbọ́dọ̀ béèrè àfi tó bá jẹ́ pé èṣù fẹ́ fọwọ́ ba ẹ̀mí ẹ̀ wọ́n ti halẹ̀ mọ́ wọ́n ti dúnkokò mọ́ gbogbo ọ̀nà wọ́n sì bí dáa kọ́ mọ́ yọ nítorí pé tí ọba ti yọ torí bá fọ onóògbèdà mẹ́wàá tó wọ́n yọ ni tọmọ bá sáré yóò pé orí pa ìyọ̀dá mẹ́wàá nù bọ́ọ̀lù lọ́sọ̀tì tí wọ́n sọ fún nánu ó ó ìyọ̀dá mẹ́wàá rẹ dédé tí bísíǹsì ọba lọ dídí wọn à nítorí pé kò yọ ìdá mẹ́wàá ní irọ́ lásán ẹ wo bí rọ́ọ̀sì máa ń ta láwùjọ èèyàn dúdú bí àkàrà gbóná òdodo ni wọ́n máa sá fún un èyí tọ́jú òdodo tọ́lọ̀ ní kọyọ kìí sì lè má mú lọ́lọ́ ní kọjá fa ah islam ti dáa pọ̀ jù torí pé nígbà tí wọ́n sọ pé kọyọ zaka ọlọ́yọ̀ kí ni àwọn tó fẹ́ gbowó jẹ lọ́wọ́ èèyàn ọlọ́run pé kí lè má mú kankan gbà àbí tí lè má mú bá bọ́ sínú ọ̀ndà ọ̀kan nínú àwọn oríṣi mẹ́jọ tọ́lọ̀ ní kún ó fún tábà pé ẹ ah, ńṣe lẹ́nu rẹ̀ ṣe jẹjẹjẹ nítorí pé fẹ́ gbàgbá ni débò náà torí ẹ̀ ẹ ti ká gbìyànjú o ẹ ti ká gbìyànjú láti ṣe ntọ́lọ́n fi pa wá láṣẹ o ó ti tọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tó ti yọ zakati káyìn zakati yìí ṣe ń bẹnu dúkìá rẹ títí di sìn ọlọ́run ràn zakati ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́ọ́ yọ ọ yọ tí ó pé pérépéré tí ó gbọ́dọ̀ dínkù tó bá sì kù láì yọ tọ́lọ́mọ́ bá ní kó fa àwọn ọmọ rere sílẹ̀ àwọn tí ò fẹ́ ìyà burúkú fún ọ lọ títí so wọ́n yọ zakat ọdún mẹ́ẹ̀ẹ́dógún náà nínú dúkìá rẹ nínú tí wọ́n gbé nu kó tó kàn á pin dúkìá yọ zakat ọdún mẹ́ẹ̀ẹ́dógún yìí ilé ìjẹ́bù ti ṣe jẹ́. wa zakatul fitr bákan náà ká yọ zakatu ìtúnu àwẹ̀ ni o ìyẹn ni pé ìlànà anabi ìlànà anábì ló mú wa ṣùgbọ́n ìdájọ́ ká ṣe ọ̀ràn yẹn ni eléyìí sì jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí májẹ̀mú jíjọ́ ọ̀ràn yẹn ni alìsílámù alìsílámù wàlhayàtù hayàtùn mustaqirra waqtal wujub islam àti kéèyàn ó ti máa ṣẹ̀mí ní ìṣẹ̀mí tó hàn lásìkò tí zakatul fitr jọra ẹ̀ pé kéèyàn ti wà láyé ṣáájú kóòrùn ó tó wọ̀ lálẹ́ ẹjọ́ ọdún lọ́dún kọ̀la gbogbo ẹni tó bá ti wà láyé gbogbo ìgbà yẹn zakatul fitr ọ̀ràn yẹn ni lórí ẹ̀ torí ẹ̀ kó bá àjàgbàlagbà kó bá àjọmọdé ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìbá àjọmọlúwàbí ìbá sì jẹ́rú zakatul fitr ọ̀ràn yẹn ni lórí gbogbo wọn kó bá àjọlówó kó bá jẹ́ mẹ̀kúnnù ọ̀ràn yẹn ni lórí gbogbo wọn wáyé o islam ọ̀sán kúkọ́ lọ jalè o nítorí pé ọyọ zakatul fitr nígbà tí wọn ti ní kọba àjẹ mẹ̀kúnnù pèsè bí zakatul fitr mo fẹ́ yọ ẹsìn kígbe olè mọlúwa rẹ wọn lu àwọn fi ẹpọ torí pọlọ wọn pípọ ọjà lè kó lè bá yọ zakatul fitr torí ẹni tó wà lábẹ́ ẹnìkan ẹni tá a wà lábẹ́ rẹ̀ ni ó ṣe kíni ni ọba wa yọ bí ọmọ tí o ti dówó tiẹ̀ ní bàbá ni ọba yọ ìyàwó bàbá àmọ́ dówó tiẹ̀ ní ọkọ ni ọba yọ ọmọ ọ̀dọ̀ tí ń bá yín ṣiṣẹ́ nílé yín níbi iṣẹ́ yín tẹ́gbẹ́ yín náà lẹ́ ń gàrí rẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ bá yọ ilé jẹ ti zakatul fitr ntaasi máa yọ fún èèyàn kọ̀ọ̀kan ọjẹ́ sọ́à sọ́ọ̀rù òun náà ni múdù mẹ́rin irú múdù anabi muhammed sallallahu alayhi wa sallam a yọ láàárọ̀ ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ ṣáájú ká ṣe sọ́lá tìlẹ̀ ẹ̀yìn tàbá fi lè parí sọláàtù lẹ́yìn kó tó di kó yọ fahiya sadaqatun mina sadaqat ó ti di sàrà kan lásán ni o sàrà lásán ni àmẹ́ni tó bá yọ lásìkò rẹ̀ òun lọ yọ zakatul fitr ẹni tí ó bá yọ lásìkò rẹ̀ kí ló ṣe sàrà lásán ló ṣe ṣùgbọ́n àwa rí yọ lákòókò rẹ̀ ẹ̀yìn àkókò rẹ̀ látó o tún gbọ́dọ̀ yọ náà tó ti pé kọjá zakatul fitr ma o tún gbọ́dọ̀ yọ. wà hajjul bayti fariida ká ṣe hajj abẹ́wò lọ sílé olúwa ẹlẹ́dàá wa káàbà ọ̀ràn yẹn ni o orígun kàtí ẹni nínú orígun ẹ̀sìn islam eléyìí tó ṣe wípé èèyàn gbọ́dọ̀ mójútó ẹnikẹ́ni tó bá sì ní agbára àti lè lọ sí al-istita'atu onani istita'atu al-badan wa kadhalika al-qudratu al-maliyya àwọn malikiya wọ́n ti sọ wípé was-subulu kọ́nà ò sí tọ̀ kọ́nà ò sí rìn tọ́nà bá sí rìn májẹ̀múnu táàbì sọ pé hajj ńkọ́ ó lágbára láti lọ ṣe ó lágbára lára ó tún lówó tó lè lọ fi ṣe tọ ọ̀nà sì ṣe rìn ọ̀ràn yẹn kọ́ lọ sí hajj a sì ti mà pé orígun kan ni nínú orígun ẹ̀sìn Islam orígun àwọn bá tó kọ́lé kí tó lọ hajj àṣàkáṣà ni o àṣàkáṣà lásán nítorí pé ẹ mọ̀ pé tá a bá kú kò síbi tá à ń gbélé lọ tá a bá kú kò síbi tá à ń gbélé lọ àmọ́ tá a bá kú àwa àti hajj wa là ń lọ àmẹ́yìn òkíyèsí bẹ́ẹ̀ ni àwa àti hajj wa là ń lọ kí ló wá dé tẹ́pẹ́ ntí ó tán là ń jẹ́ ọgbà etí ò tán lọ́wọ́ wa àmọ́ wá pé ẹ́ àríbidésí mo fẹ́ jẹ́ aláàjì àríbidésí aláàjì àríbidésí bó onílé bó onílé sóò ní ríbidésí ni irọ́ lásán àbẹ ẹ̀kọ́ ni ẹni tó dé sílé àyà ó ríbidésí àbí ó ríbidésí àá irọ́ lásán tó ń torí de ilé ìkọ́ wọn á ṣẹ̀ṣẹ̀ rẹ jẹ́ bóde wàá tó bá gbé búlọ́ọ̀kù lórí búlọ́ọ̀kù kó tó lọ sí hajj wọn tán rẹ jẹ́ ni ọlọ́wọ́ bí ọ lè rìn jọ gbẹ̀ndà kéèyàn mọ́ tóró ti lágbára láti lọ sí kí ló mú ọmọ lọ sí ọbanilọ́kànjẹ́ fún wa láwùjọ wa yìí o èèyàn mélòó gan ni lọ ájì láti láǹdì wa ń bì náà ẹ dáhùn <laughs> ẹ̀yin ara ajílẹ̀ tí ẹ dáhùn ni wàláhì wọn ọ̀pọ̀ wàláhì tàláhì kí ló dé ṣé kò sówó náà ni àbí báwo kése kò sówó ní gbogbo ìgbà ẹ̀yin tó kúkú fún tẹ pa màálù tààtì <laughs> òkú kan ní bá wọ́n sì wọ́n sì wo màálù tààtì ẹ sì ní kò sówó lẹ̀ lọ hajj tí màálù ń bá dínwó tá màálù kọ̀ọ̀kan fifty fifty thousand màálù elu èlò lọ́jẹ́ o a mathematician one point five million naira ọ̀sán wájú èèyàn méjì àbí ọ̀sán ọ̀lẹ́ ọ̀sán ọ̀sán chip. ibi tẹ́yìn náwó yìí sí lọ́ yàtọ̀ òkú Nigerian limited ni tọ́ba sepọ́ lọ́ọ̀ lónìí kí wọ́n máa sòkú bá àwọn ò ṣètò bẹ́ẹ̀ abẹ́yìn náà fura ni. torí ntọ́lọ̀ ní kò wọ́n ṣe mélòó wọ́n ṣe wọn ò kakùn kankan torí de eléyìí wàláhì àlè tìràn má kò owó wà ẹ má bí ẹ kó sí kèésì sọ̀rọ̀ torí ẹ̀ la Hausa náà sọ pé tí Yorùbá bá sọ pé kò sówó ẹ má gbàgbọ́ ẹ má gbàgbọ́ o àjọyọ̀ ni ẹ wá wòrán kó bá a kọ́ bẹ́ẹ̀ ni. bí àjọyọ̀ ni ẹ wá wò ẹ ní mọbi títí ń kówó jáde so àwọn ọ̀ka kásètò ọlọ́nkún lọ títí bí àjọyọ̀ fẹ́ńfẹ́ láàrìtì àbí ẹ̀kọ́ ni níjọ́ ẹ̀yẹ mẹ́jẹ̀ ń kówó lé etí yorùbá kàkùnù ètò ọ̀rọ̀ ni kí wọ́n ṣe àkínní ọlọ́run ò áá wọ́n máa ń sọ ẹ lọ àti àpò ah, ètò òun ti fẹ́ pọ̀ jù ọlọ́run sọ̀rọ̀ pé jàmbá. <laughs> so wípé ọlọ́run sọ̀rọ̀ gbéjà iná ni wọn aṣọ lọ hajj kọ́ ń tara jẹ. torí ẹ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ ló ti lágbára àti lọ hajj tí lọ. nígbà míì àwọn èèyàn kan wà tó ẹ òní ni wọ́n láníyàn ọpá àwọn lọ ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ó sì lọ ní rọrùn àwọn èèyàn kan wà wọ́n lówó wọ́n lè lọ ṣùgbọ́n wọn ò lọ nítorí lókè kan bẹ pé òkè paraku sí làwọn kò sókè òkè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ báwo sọ́daràn ni wọ́n ni tó bá kó daràn náà bá ní ọ túbà náà la sọ kó tó máa ń lọ hajj wàá ti túbà kó tó di pọ̀ lọ gbogbo àwọn pálapàla ségesège rádaràdá katakata jágbajàgba tó ń ṣe gbogbo ẹ̀ ló ti pàtì watubu ilallahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́ bá a sórí rẹ̀ tó bá ti túbà sunna anabi sallallahu alayhi wa sallam sọ pé at-taibu min ad-dhanb kaman la dhanba lahu gbogbo ẹni tó bá túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ tó lò wọn dẹ́ṣẹ̀ mà Ọlọ́run ọba ọfọ ọmọ yóò dàbí ìgbà tí ò ti ẹ̀ṣẹ̀ lọ rí tó nítorí di eléyìí túbá tó ti túbá Ọlọ́run ọgbà tuntun kò sí ẹ̀ṣẹ̀ téèyàn lè ṣẹ̀ láyé tó bá sá ti jẹ pọlọ ńlọsẹ èyí tó ga jù nínú ẹ̀ṣẹ̀ ní kíni kọ sẹbọ sọlọ tó bá tọrọ àforíjì ọlọ́run foríjì ọ yàtọ̀ sí tukutu táwọn ẹlòmíín tu pé pe nnọọ la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha pípa ayà yẹn o sọ ẹni tó bá ní foríjì bá ìtukutu ni ẹ ìsọkúsọ yẹn sọ ní pé téèyàn bá kú lórí pé ń tí sì tó fi kú àmọ́ tó o ti kù o sì wá tú bá pọ̀ ṣẹbọ mọ́ ọ̀rọ̀ rí ó dàbí ìgbà tó ṣẹbọ rí ni sẹ́bẹ̀yìn náà mọ̀ pọ̀pọ̀ nínú àwọn sàhábà ridwanullahi alayhim tó ṣe ké sáájú kọ́lọ́hún tó fi islam ṣe kẹ́ wọn kí ni wọn ọ̀ṣẹbọ ni wọn ṣùgbọ́n gba àwọn túbá tán gba islam àlè islam yahdimu ma qablahu islam máa ń da gbogbo tó bá ti síwájú rẹ̀ ìmọ̀ dáwó ni gbogbo ẹ̀ṣẹ̀ tó bá síwájú rẹ̀ yọ dáwó bí ìgbà tí ò sí máa ní bí ìgbà tí ò ti ẹsẹ̀ lẹ̀ rí ni torí ẹ̀ tí wọn náà bá ti túbọ̀ ọlọ́run forí jìn eléyìí jẹ́ báwọn hajj ọ̀dọ̀ o ọ̀dọ̀ wọ̀wà ká pọ̀ nínú lílọ sí hajj àmì dáadáa ni wàláì ká pọ̀ gidigidigidi nínú lílọ sí hajj àmì dáadáa ni àmì dáadáa ni a rí i pé ní ìpínlẹ̀ yìí gbígbà tí n ò tiẹ̀ fẹ́ mọ̀ pa ń bẹ̀ wọn fẹ́ mọ̀ pàǹbẹ̀ pàápàá nípasẹ̀ hajj wọn fẹ́ mọ̀ pàǹbẹ̀ èèyàn mélòó ní lọ hajj láti bí wọn pọ̀ so tí wọn bá wá kóra wọn lọ tí wọn bá lọ pàdé nìbàdàn àwọn tí wọn wà á mì wá kódà àwọn onímọ̀ kan nìkan kan lọ láti bí wọn kó gbọmọ sọ títí tó fi dá wọn kìsì tó fi dé ìgbẹ́tì gbogbo wọn tó kó wọn jọ gbogbo wọn náà mélòó ni wọn ẹwà awo adúrò ẹni tí ń lọ ń bàdàn awo ẹwà adúrò ẹni tó fẹ́ lọ látòkè ògùn láwọn saki nkankan ẹwà adúrò ẹni tó fẹ́ lọ láti bẹ̀ kí ló dé tó fi jẹ́ pé àwọn ò tó nǹkan àbí ibòmí là ń sanwó gbà ní tọ́ gbogbo ètò ọba sàjẹ́ kásápàdé mẹ́ka ọba àsanwó gba Ìlọrin ọba àsanwó gba pọtá kásá ti pàdé ń bo Mẹ́kà tó eléyìí jẹ báyẹn wàyí o ọ̀ràn yẹn ní hajj kìí ṣe ìgbésẹ̀ kan tọ́lọ̀ ní ká gbé ká lè bá a lórí kíkọrúkọ ìjọsìn ní hajj kìí ṣe ìgbésẹ̀ àti lórí kíkọrúkọ torí pọ́pọ̀lọpọ̀ fẹ́ lọ sí hajj láti obtain title ni o nígbà tí wọ́n máa ń porúkọ wọ́n máa ń pè gbẹrẹ fún ni ọ abẹ́ fomi ju díẹ̀ pé <laughs> pé kọ́ ọ pé ẹ amadu tálù pé gbogbo eléyìí ń dùn ọ́ ń dùn ọ́ so ọbẹ̀ àbíkọ́ ọ pé mariamu kò fẹ́ gbogbo eléyìí má báyìí ọbẹ̀ kọ́ ọ sọ pé alhaji saliu abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ pé àpọ́nlé lára ń fẹ́ tọ́ onáwó aláàjà màríàmà hmm. so ẹlòmíì oríkì ní fi ń wá lọ o ó bá jẹ́ bẹ́ẹ̀ mọ́ òlẹ̀ lọ́ọ́ fi kankan tanra rẹ jẹ ni o ọkàn lọ sí wàhálà lásán ó tún padànù owó ẹni tó bá fẹ́ lọ sí hajj kọ́ lọ pẹ̀lú àníyàn fẹ́ lọ sí lọ òun sì fẹ́ lọ sí ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn Islam márùn eléyìí tó lọ́n ṣe lọ́ràn yẹn lórí wa lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé ẹ̀ẹ̀kan mà nínú ìgbésí ayé sọ́ra ẹ̀ka tó fi tayò kọ̀ yẹ o ọ̀pọ̀lọpọ̀ lọ́wà gbọ́dọ̀ tó ṣe pé orí kìlò ń wá lọ tó bá ti sọ̀kalẹ̀ ta ìsọ̀kalẹ̀ ní Jeddah yóò ti máa béèrè bó wọ́n ti bá yàn fi eyín mọ́kà sẹ́nu bó wọ́n ti bá yàn fi eyín mọ́kà sẹ́nu torí mọ̀ fẹ́ kún ọ́ dá mi ọ́ tó bá ti wá kan yín mánu yóò ní kò bá jẹ́ pé àbára àbá náà gùn ọlọ́run ti rí pa àti wá bí. ṣé eléyìí wá ní kókó ni ìṣẹ̀lẹ̀ yẹn ní kókó jẹ̀mà kódà gan kò sẹ́ni tó bẹ̀ ọ́ kò sẹ́ni tó bẹ̀ ọ́ tó lọ ṣe garaje tó tún ní kí wọ́n bọ́ lẹ́kìnní kan mẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ náà kí wọ́n tó lẹ́ǹkankan mẹ́yìn rẹ̀ wọ́n tún kọ́kọ́ fi fáìlì fi fáìlì rẹ̀ wọ́n bọ̀ fáìlì rẹ̀ eyín tó fẹ̀ wọ́n ti sọ di sọ̀nsọ báyìí tó bá wọn gbọ́dọ̀ anilẹ́kọ̀ọ́ pé a nídìí eyín yẹn kọ́tọ̀ fọkùnrin kò bá jẹ́ gold kò bá jẹ́ silver haram ní fọkùnrin ó wà ní kí wọ́n bò ń yọ àwọn dentist tí ọ̀rọ̀ bá yọ wọ́n ní àkọ́kọ́ ìjàkadì ní nàìjíríà kún tó bọ̀ rí yọ nítorí pé àwọn irinṣẹ́ tí wọ́n lò láti fi fáìlì eyín rẹ̀ irú rẹ̀ náà lọ́yẹ káwọn náà lò láti fi la eyín artificial yẹn tó fi yọ nírọ̀rùn àwọn ò nírú ẹ̀ ntáwọn kan lè lò ní subdriver <laughs> nígbà tí wọ́n bá wá ra orí rẹ̀ mú tí wọ́n ti subdriver bọ eyín bó láti pé èèpo la fẹ́ yọ nìkan téyín kan ò ní yọ mo rò pé fúra yẹn lẹ́yìn náà wáyé tí wọn náà ṣe nǹkan tí wọ́n fi sọ ọ́ di tí wọ́n máa fi ṣe experiment ṣé bọ́lá ṣe ṣe yín wọ ọ̀dà ni oníkálukú kó wo díngí wò aláìní yóò dúpẹ́ fọlọ́ fatabarakallahu ahsanul khaliqin wàlẹ́ ọlọ́run dá wa dáa pọ̀ kò sẹ́nìkan tọ́lọ̀ dá téyìn rẹ̀ ọba ẹnu rẹ̀ dọ́gba kó dẹ̀ ní téyìn rẹ̀ ṣe gangan ọlọ́run ṣe pé ẹnu rẹ̀ dọ́gba pẹ̀lú eyín abẹ́ ìfura ni bọ́lọ́ ọba ṣe dá wa ọ́ dá wa dá kí á ní tó à ń lọ bọ́ta eyín sí pé kí ni tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́njarí wọ́n á ti wá sọ̀rọ̀ tá ìsọ̀rọ̀ ti bóyin àjí pé kí ni tí wọ́n lọ sẹ̀sìn fọ́lọ́ ni àbí ọjọ́ bá wọn. wal umratu umra wọn ní sunna ni o àmọ́ sunna tó ní agbára báyìí ni màlìkíyà sọ yàtọ̀ sí táwọn fuqaha mi sọ àwọn fuqaha mi sọ pé wájibà ọ̀ràn yẹn náà ní umra eléyìí tó a gbọ́dọ̀ sí lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé wa torí ẹ̀ téèyàn bá ti sin umra rí láyé ẹ̀ kọ́mọ̀ yìí pé ọ̀ràn yẹn tiẹ̀ náà ń bẹ lórí ohun tó ń yẹ kó ń sè é yàtọ̀ sí ètí Imam Malik sọ pé sunna ni èyí tọkàn abalẹ̀ sí ni ká pè lọ́ràn yẹn torí ẹ̀ tọ́lọ́mùbá ti ràn ọ́ lọ́tún bá rówó bíi inú Ramadan kó lọ sí umra umratun fi Ramadan ta'dilu hijja bẹ́ẹ̀ ládé tí anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ pé tẹ́ bá sí umra nínú Ramadan ládàá rẹ̀ ṣe déédéé hajj kò túmọ̀ sí máa lọ hajj máa o. àmọ́ gbalada bí ìgbà tó ṣe hajj kódà nù riwaya kan ta'dilu hijjatan ma'i ládàá rẹ̀ ṣe déédéé pọ̀ bẹ́mi ànábì ṣe hajj papọ̀ sallallahu alayhi wa sallam tó eléyìí ni umra torí ẹ ẹni tó lọ ń bò láti tó lọ sí umra tó dé ó oríire o ẹ má bàa lọ́kàn jẹ́ o wíkẹ́ à ah, ẹ̀ sì dúró sí ájì lẹ́ẹ̀kan eléyìí tó rí ṣèyí náà ń oríire ni onídìí ká máa lati láti Ramadan kọ́ máa wá sápamá títí tí ó fi di hajj bọ́lá wọn bá dín wọn rí ọmú kó wọn wọn ránṣẹ́ lé ọwọ́ àlòsè hajj ẹ̀hàn kẹlẹ́yìn àkọ́kọ́ ìgbésẹ̀ tó gbé tó fi lọ́ọ́ ṣe hajj yẹn kọ̀tọ́ o torí pé tó ti lọ́ọ́ ṣe hajj òfin tiwọn ni pé tó bá pé ó múra lọ́wọ́ á tó bá ti parí àsìkò tí wọ́n fọn visa dà padà sí ìlú yín padà sí ìlú yín má ṣe hajj gbọ̀nà jàmbá eléyìí jẹba tó tó bá jẹ́ pé umrah nìyẹn ṣé inú Ramadan nìkan wá lásìkò umrah rárá gbogbo ọjọ́ ayé kò síjọ́ tẹ̀lé ṣe umrah àyàfà àwọn olùmọ̀ọ́sán sọ pé báyà ìjọ àràfà fẹni tí wọ́n ń ṣe hajj àbíjọ ọdún léyà fẹ́ni tí máa ń ṣe hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àmọ́ gbogbo ọjọ́ ayé kò sí jọ́tẹ̀ lè ṣe umrah. ìmáàmù Malik rahimahullah ó ní wù òun kọjá pé ẹ̀ẹ̀kan lẹ́ẹ̀mọ̀ sí umrah láàrin ọdún ẹ má ṣe ju ẹ̀ẹ̀kan lọ torí kí ẹ̀sìn yẹn ó lè bá àjọjú ó lè bá àníyì ṣùgbọ́n kò tó sọ pé bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan náà ni tó fẹ́ o lè ṣe ju ẹ̀ẹ̀kan lọ gan lọ́sẹ̀ wọ́n bá fẹ́ o lè ṣèjú ẹ̀kan lọ́gán lójúmọ́ ṣùgbọ́n àwọn náà wọ́n á pe tó ń ṣe sọ wá dá láì pé umra òun ṣe lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kò ní fẹ́ nítu màmá ṣe lè ìjẹba àwọn tọ́ ẹni tó lọ sí umra kò ní pẹ́ràn o tó bá ti ṣe tọ́wáf tó gbé ihram tó ṣe tawaf tó ṣe sáì láàrin sọfà àti marwa tó parí tó sì fárí àbí tó gẹrí umratanu. والتلبية سنة واجبة كاسي تلبية لين تاتي بي إحرام لا تسي حج أبي عمرة سنة ولا قبرانيو اللي يقبا سنتان فقهاء ميتون صو ولا يعني لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك eléyìí ni wọ́n ń pè ní atẹlẹbíyà gbólóhùn ìjẹpè bá a ṣe wí yẹn bẹ́ẹ̀ náà láàmà wí kìí ṣe pé ẹ máa já láàrin rárá. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك يبقى أنا لا تدك لا شريك لك إليه نقول التلبية ẹni يعني تباتي بإحرام نكتي تباتي بإحرام ní kété tó bá لبيك gbé لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك àwọn ọkùnrin ọmọ gbóhùn sókè pẹ̀lú wíwí rẹ̀ láì fara nira wọn àwọn sàhábà sọ pé a máa ń gbóhùn sókè gan débi pé àìrìn jìnnà tó ń wá fi máa ha ṣùgbọ́n obìnrin ìṣe lòun ó gbóhùn sókè lọ́nà tí ẹlẹgbẹ́ rẹ̀ tó wà lẹ́gbẹ́ rẹ̀ yóò fi gbóhùn rẹ̀ tẹ́nì kẹta ò sì ní gbọ́ tẹ́nì tó alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá ti gbóhùn rẹ̀ ó ti gbóhùn sókè tiẹ̀ ilé ìjẹba wọn níyẹtu bil hajj fariida tọ́da níyàn pa afẹ́sẹ̀ hajj ọ̀ràn yẹn ni o ah wọ́n bá dà níyàn àti ìdánù nù innamal a'malu bin niyat gbogbo àwọn ẹsẹ̀ wọn ò ní jẹ́ ntọ́lá làáfíà àyàfi pẹ̀lú àwọn àníyàn torí rẹ̀ àdàníyàn àti mọ̀pọ́kànlá níyàn máa ń gbé ṣùgbọ́n níbi hajj ṣẹ̀ríyà àgbà pé lẹ́yìn tó ti dàníyàn sọ́kàn rẹ̀ kò burúkú tún wí jáde níbi hajj àti umra nìkan lẹ́yìn tó ti láníyàn lọ́kàn rẹ̀ ntò ṣe irú hajj tó fẹ́ ṣe bóyá tamattu' ètò bẹ̀rẹ̀ pẹ̀lú umra wàá dà ní umra bóyá qiran eléyìí tó fi umra tó fi bọ́nu hajj lẹ́ẹ̀kan náà bóyá alifrod eléyìí tó jẹ́ hajj nìkan tí ò ní umra nù ètò tí malọ́kàn rẹ̀ pọ̀ fẹ́ sè wọ́n á wá sọ jáde tó bá kí tamattu ni tó bẹ̀rẹ̀ pẹ̀lú umra wàá sọ pé labbayka umra àwọn tó wí jáde náà nù pé mo jẹ́ pèrè láti ṣe umra lẹ́yìn jíjẹ́ pèrè tó bá jẹ́ pé qiran lọ́fẹ́ ṣe wàá sọ pé labbayka hajjan wa umra labbayka hajjan wa umra tó bá sì jẹ́ pé ifrad ni labbayka hajjan bàbá tán lil-ifadati fariida bákan náà ká ṣe tọ́wáàfù fún tọ́wáàfù tá à ń pè ní tọ́wáàfù lè fọ́ọ̀dọ̀ eléyìí tó máa ń wáyé lẹ́yìn ìgbà táwọn alálàájì bá kúrò tí wọ́n lọ sí Mina tí wọ́n ṣiṣẹ́ Mina tí wọ́n sọ̀kò tí wọ́n gúnran àbí tí wọ́n dúnran tí wọ́n sì fárí adékòtò wàá fún lè fọ́ọ̀dọ̀ lọ́kàn kásẹ̀ tọ́wáfù yẹn náà ńkọ́ ọ̀ràn yẹn. eléyìí jẹ́ oríṣi kan nínú àwọn oríṣi tọ́wáfù tó wà nínú ṣe hajj tọ́wáfù mi à ń pè ní tọ́wáfù kudum tọ́wáfù alákọ̀ọ́kọ́ fẹ́ni tí ń ṣe ifrad àbí qiran à ń sì ń pè tọ́wáfù kan ní tọ́wáfù umra fẹ́ni tó fẹ́ ṣe umra nìkan tọ́wáfù kan sì wà tí wọ́n ń pè ní tọ́wáfù wádà tọ́wáfù dágbére pa ń lọ téèyàn fi dágbére fún Káàbà gbogbo àwọn tọwáfù yẹn kò séyìí tó jẹ́ orígun nínú ṣe hajj àfi tọwáfù ìfàdà bó tilẹ̀ jẹ́ pé tọwáfù umra nínú umra rúkúnù lónà tọwáfù ti umra nínú umra orígun lónà eléyìí tá a gbọ́dọ̀ mú wa. wọ́sàáyú eléyìí túmọ̀ sí pé ẹni tó bá hajj ti o se tọ́wáfù ti ma waye lẹ́yìn ìgbà tá a bá kúrò ní Muzdalifa tá a lọ sí Mina tọ́wáfù hajj ti ó bá ṣe kò ní hajj o hajj rẹ̀ ò tí ì pé tó bá wá sílé kò gbọ́dọ̀ kúrò nínú aṣọ ihram kò gbọ́dọ̀ súnmọ́yàwó rẹ̀ títí tí ó fi rówó tún padà ẹran kan tí wọ́n ń dún bú sàrà kan ọ̀ràn wàá tún padà sí mẹ́kà wàá lọ sí tọ́wáfù yẹn fẹlẹ́ ìtumọ̀ sí kíkẹ́ yẹn farabalẹ̀ kọ́ gbẹ́sìn yìí kó tó kówó kó tó kówó dalẹ̀ ọ́ pàtàkì o hẹn tó bá tilẹ̀ sí tọ́wáfù lè fẹ́ ọ̀dọ̀lá hajj lẹ́k ò pé wàá tún padà ọmọ bẹnu ihram so wàá padà tó bá tó sí tọ́wáfù yẹn ìgbà náà ló tún lè bọ́ ihram tó bá sì jóbìnrin ni ọkọ rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ rárá títí tí ó fi lọ ṣe tọwá fún yín bóyá ọdún kan náà ráyè rẹ̀ bóyá ọdún méjì wọ́n tó rówó ẹ̀ bóyá ọdún karùn-ún tó rówó ẹ̀ bóyá ọdún kẹwàá náà ni ìgbà náà ni ó tó lò ni ó tó di pé wọ́n lè súnmọ́ ra wọn. والسعي بين الصفا والمروة فريضة ìpọ̀sẹ̀sẹ̀ láàrin Safa àti Marwa ọ̀ranyàn ló náà bóyá fún hajj àbí fún umra ọ̀ràn yẹn ni eléyìí yapa sí ti Abu Hanifa sọ táwọn sọ pé kìí sọ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni so eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró sí lónìí yìí báyìí eléyìí túmọ̀ sí pé àwọn kan tó jẹ́ ọ̀ràn yẹn tí àáfà onítúrà ń ṣàlàyé fún wa púpọ̀ nínú rẹ̀ jẹ́ ìránnilétí ó rí nǹkan tó la ìrẹ̀ síwájú tẹ́lẹ̀ náà ni torí pé olùgbàgbé lọ́lọ́dọ́mọ èèyàn abẹ́lọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù tó àwọn ròyìn rẹ̀ tó ga jù kó fún alágbọ̀yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ lórí àti máa fi ń tà ń gbọ́yé sí wa o kọ́lọ́hún ṣe ń sábàbí oríire fún wa àtẹni tó wí àtẹni tó gbọ́ subhanakallahum bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka